amma ba'd gẹ́gẹ́ bí ọ̀rọ̀ dídá okùn ẹbí pọ̀ tí a ń bá lọ láti jẹjọ òun náà ni a tún máa bára wa sọ nítorí pé tá a bá wo ọ̀rọ̀ yìí a rí pé ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì ni tí ó dẹ̀ jẹ́ pé àlùmọ̀ yìí a ní bùkátà sí i púpọ̀ látara pé kí ni ipe gbogbo bí àwùjọ wa ṣe rí yìí látara pé gbogbo bí nǹkan ṣe dàrú yìí kò sí tá a bá wádìí ẹ̀ lọ tá a wádìí ẹ̀ bọ̀ a rí pé okùn ẹbí yìí ó kún nǹkan tí gbogbo ẹ̀ fèrè bó ṣe rí àìmọ́ dàápọ̀ hmm. ń fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ láwùjọ hmm. ìmọ̀ gé okùn ẹbí kò jẹ́ kí hmm. àlùbáríkà kó máa wọnú ìsẹ̀mí oníkálukú kọ́lá kò jẹ́ kó máa wọnú dúkìá oníkálukú. so látara délé yìí tí abara wa sọ lónìí òun náà ni pé yàní báwo ni èèyàn sì wá dokùn ẹbí pọ̀ àní ọ̀nà wo lálẹ́ ìgbà máa fi da okùn ẹbí pọ̀ tá a bá wo ìdá okùn ẹbí pọ̀ yìí ẹlòmíràn máa wò ó pé bóyá ká fún yàn lówó òun náà ni àáfin máa da okùn ẹbí pọ̀ bóyá ká ra oúnjẹ fún yàn òun là á fi máa da okùn ẹbí pọ̀ ọ̀nà tí èèyàn máa fi ń da okùn ẹbí pọ̀ ọ̀nà tó pọ̀ ni hmm. lápèjúwe ẹbí rẹ tó jẹ́ pé mílíọ̀nìyà ni ìwọ tó sì ní nǹkan kan tó jẹ́ tàùsànìyà tó bó ló wá ṣe ṣé tọ̀ kò kú ní bùkátà kankan kò ní ìdí à ń dokùn ẹbí pọ̀ kọ́hún tá a bá ti gbé e lórí pé yàní ká máa náwó fún ẹni lásán ni rárá hmm. ìdá okùn ẹbí pọ̀ yàní ó ní í ṣe pẹ̀lú kí ni yàní ipò tí ẹbí ẹni bá wà hmm. ẹbí ẹni tó wá wà nípò pé ó nídìí owó tí ó jẹ́ tálíkà ó túmọ̀ pé ọ̀nà tó gbà da ẹbí tẹ́lẹ̀yìn pọ̀ náà ni pé kó máa ṣàánú rẹ̀ pẹ̀lú tó nílówó hmm. ọ̀nà tí yóò gbà da ẹbí ẹni eléyìí pọ̀ nù so ẹbí ẹni tó wáyé pé olówó ni pé òun náà ní títí ẹ̀ náà tó ọ̀nà tó tún gbà da eléyìí pọ̀ òun náà tún yàtọ̀ òun náà ni pé ká máa gbúrò ara ẹni tí dáadáa bá kan ẹni ká bá ayọ̀ hmm. tí ìdàkejì bá ṣẹlẹ̀ sí kẹ́bù sí wàánú àkọlé wa ta'ala ká hmm. bá kẹ́dùn kò rí pé ah, àwọn ẹbí mi wọ́n mi kẹ́dùn pẹ̀lú nǹkan tí ó ṣẹlẹ̀ ká máa bẹra ẹni wò hmm. nígbàdégbà tó gbóró eléyìí àwọn ọ̀nà eríṣiríṣi ni látara di eléyìí àwọn afáwa ṣàlàyé fún wa pé ọ̀nà tí a fi máa dokùn ẹbí wa pọ̀ tí ó máa ràn wá lọ́wọ́ pé kí òǹkàlùkù náà ká gbìyànjú láti mú ìyí tí abárípagbára wa ká tá a máa ṣe ń bẹ́ẹ̀ òun náà làwọn ọ̀nà tá a máa ṣàlàyé fúnra wa yìí hmm. ọ̀nà alákọ̀ọ́kọ́ tí àwọn afáà ṣàlàyé fún wa òun náà ni àzìyàrọ̀ hmm. òun náà ni pé ká máa bẹ́ra ẹni wò inú ọ̀nà tí èèyàn máa fi da ẹbí pọ̀ ni èèyàn máa wá ẹbí lọ tọ́nà rẹ bá jìn gbìyànjú láti náwó ọkọ̀ ara rẹ pé ah mo fẹ́ lọ mo fẹ́ lọ kí ẹbí mi lónìí mo fẹ́ lọ kí ní ẹni ah òní yìí o ilé ẹbí mo fẹ́ káàkiri gbogbo gbogbo ọjọ́ tí mo nísinmi lónìí yìí gbogbo orú àwọn nǹkan báyìí inú àwọn ọ̀nà tí a máa fi da okun ẹbí pọ̀ ni. Hmm. ẹlẹ́ẹ̀kejì alistidofa yàní hmm. kéèyàn máa gba ẹbí lálejò ẹni tó wá hmm. ṣe ziyara rẹ ìwọ náà gẹ́gẹ́ bí ẹbí tó wá kí ọ sílé ìwọ gẹ́gẹ́ bí ẹbí ìwọ náà gbọ́dọ̀ ṣe kíni má se ojú pé kí ló dé kí lẹ̀ ń wá má ṣojú pé má wà ń jọ́ mi mọ́ má ṣojú pé ìwòye àná àmọ̀ ti sun hmm. gbogbo orú àwọn ọ̀nà téèyàn máa fi ń ṣe níwà ṣẹ́bí tí ó fi di pé ó dàbí pé ẹbí yìí o kò fẹ́ kí n máa ṣe kíni kò fẹ́ kí n máa wá dọ̀hún èèyàn gbọ́dọ̀ jìnnà sí i ẹlẹ́kẹta tafakuduhum wasu'alu anihum hmm. yàní kéèyàn máa wádìí nípa ẹbí kéèyàn máa béèrè ẹbí ah lágbájá pẹ́ ah kí n sọ sí mọ̀mọ́ tí dágbá jẹ́ pé kẹ́yìn ó pè lásìkò tá a wà yìí nísìnyí Allah subhanahu wa ta'ala tún ṣe rọrùn fún wa hmm. àwọn ọ̀nà tí yẹn fi dẹbi pọ̀ hmm. níjọ́ òun bí yóò bá dẹbi rẹ̀ pọ̀ ó lè rìn ní oṣù kan kó tó hmm. wẹ́bi kó tó débi tí ó ti rẹ́bi àmọ́ nísìnyí bó bá ti wọkọ̀ ọkọ̀ yá nísìnyí gbogbo ẹ̀ tún wá rọrùn bó bá ti gbé fóònù nísìnyí kọ́nà bẹ́ẹ̀bì rẹ̀ bá ń bẹ níbi tó jìnnà jù láyé yìí tó bá ti ah, ni sálàáfíà ni ẹ mọ̀ gbọ́ ara yín inú àwọn ọ̀nà tí èèyàn máa fi ń da ẹbí ni ètò ọ̀hún Malik yàní òun náà ni pé kó o máa fún ẹbí rẹ inú owó rẹ inú hmm. dúkìá rẹ hmm. kó o máa fún ẹbí rẹ ń bẹ nítorí pé kí ni eléyìí ó ṣe pàtàkì púpọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún wa nínú hadith rẹ̀ pé inna sadaqata ala al-miskin sadaqatun wa ala dhi rahimi wasila anabi sallallahu alayhi wa sallam ó tó bá ṣe sàárà fún aláìní àtẹ́wọ́gbọ́ rẹ̀ ó ní sàárà ẹyọ kan náà ló ṣeun hmm. ládàá kan náà ló gbà pé ó ṣe sàárà hmm. àmọ́ tó bá wá ṣe sàárà fún ẹbí rẹ̀ ipe ẹni tó súnmọ́ tó jẹ́ fámìlì rẹ̀ ànábì ní ìsìnàtàn hmm. méjì lówó tún gbà yàní sọ́dàkọ́ wọ̀sílà ó gbà ládàá kó ṣe sàárà ó tún wá gbà ládàá pé ó da okùn ẹbí bọ̀ ó jẹ́ kí okùn ẹbí ó já ẹ̀wò láwùjọ wa lónìí mélòó mélòó ẹlòmíì tó jẹ́ pé ẹbí rẹ̀ mọ̀ kó ní owó lọ́wọ́ ẹbí rẹ̀ mọ̀ kó rí ṣe àwọn alátaní mọ àrùn ìfẹ́ bí rẹ pé ah ẹ bá ń dúpẹ́ fún lágbájá hmm. ah oṣù orin alábàáyé fún mi inú ara inú ẹbí rẹ ó mọ̀ wá bàjẹ́ ipe ah, ah àwọn òrí gbádùn rẹ̀ ńlẹ̀ hmm. àríwúrò rẹ̀ ńlẹ̀ gbogbo eléyìí nísìnyí ò ní lórí ẹ̀ nítorí pé Allah subhanahu wa ta'ala sọ fún wa inú al-Qur'an pé yas'alunaka madha tunfikun hmm. madha yunfikun kul ma anfaqtum min khairin falil walidayn wal aqrabin so Allah subhanahu wa sọ fún wa pé gbogbo oore tó bá fẹ́ ṣe láyé yìí bẹ̀rẹ̀ látòrí òbí rẹ̀ méjèèjì kó tún wá wà wọn tán súnmọ́ tán súnmọ́ tán súnmọ́ ẹlòmíì nísìnyí òbí rẹ̀ ńlá rẹ̀ ni ẹlòmíì kò tọ́jú òbí rẹ̀ kò tọ́jú ìyá rẹ̀ kò tọ́jú bàbá rẹ̀ dípò pé yóò wá tọ́jú àbúrò yóò tọ́jú ẹ̀gbọ́n hmm. àmọ́ tó bá dé àwọn aláàta àwọn tí ń ṣe dáadáa fún tí ń ṣe yẹn fún yẹn fún àwọn yóò máa wá ròyìn rẹ̀ mẹ́sàn-án mẹ́wàá pé ah èèyàn rẹ ni ah hmm. kọ́dà gbogbo ìgbésí ayé mi gan òní jí ráyé gbé ah. kọ́dà ẹlòmíì òní òun ló fẹ́ mi sí la hmm. látara bí ṣe ń gbádùn rẹ̀ tó àmọ́ra so eléyìí ẹ jẹ́ ká lọ yí padà ẹbí ẹni èèyàn gbọ́dọ̀ mọ pàtàkì wọn kéèyàn sì máa ṣe dáadáa fún wọn nítorí orí ńlá láti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà karùn-ún táà tún máa fi ṣe dáadáa sẹ́bí òun náà ni tàwùkírù kẹbí rihim wàràhàmàtú da'ifihim èèyàn tó máa èèyàn máa pọ́n ẹni tó bá já nínú ẹbí ẹni a máa ṣàpọ́nlé wọn hmm. a máa bọ̀wọ̀ wọn àwọn tó bá sì ọmọ kékeré a máa ṣàánú fún wọn hmm. àìfi ara ni ọmọ kékeré hmm. ẹni tó ẹni àti ẹni tí náà a fara ni wọn àìní ọ̀nà tá a tún máa fi da okùn ẹbí pọ̀ ẹ̀yà adátun mọ̀rọ̀dọ́ ọ̀hún ẹni tó bá ẹni tí ó bá díẹ̀ káàtó tó bá rẹ̀ ẹ́ nínú àwọn ẹbí ẹni èèyàn ni èèyàn máa lọ lè ṣàbẹ̀wò rẹ̀ èèyàn lọ lè kí èèyàn fi ra kọ́lá ó bá hmm. lówó tó fi ra bọ́ǹfìtà lọ fún un sáà lọ lè kí koríko wá kí òun ipe ah, òun ò lálàáfíà kó mọ̀ pé ah, ẹbí òun lélẹ́yìí nínú àwọn ọ̀nà tí wọ́n fi da ẹbí pọ̀ ni nínú àwọn ọ̀nà tí wọ́n fi da ẹbí pọ̀ ètìbá ujana izihim hmm. yàní tó bá kúnú ẹbí ẹni èèyàn máa tẹ̀lé èèyàn máa tẹ̀lé hmm. jànáza rẹ̀ yàní yóò kírun sí la èèyàn ó bá wọn débi tí wọ́n ó ti sin irú eléyìí inú àwọn ìwọ̀ tí ẹbí ní lọ́dọ̀ wa ni so inú ìwọ̀ tẹ́bí tún ní lọ́dọ̀ wa òun náà ni ìjábàtú da'watihim tán bá pè wá sí pèpè sí àpèjẹ kan ní ìtò bá ṣẹ̀ríà islam mu ní ìtò hmm. bá súnà nàbì sallallahu alaihi wasallam mu àgbọ̀dọ̀ tẹ ó ṣèyàwó ó pè ọ sí wàlímà pé ah àbóṣe àkíkọ̀ ó bímọ ó ní ẹ̀wá bá mi jẹun so gbogbo orí eléyìí èèyàn máa ń ṣe kí ni èèyàn máa dá àbí kò tiẹ̀ ṣe kankan náà ó kàn wò ní pé èèyàn bí mi tó bá díjọ́ sunday tí ń bọ̀ yìí o mo fẹ́ gbogbo yín wá kẹ́ wá jẹun àárọ̀ nílé mi mm, mm. mo fẹ́ gbogbo yín wá kẹ́ wá jẹun ọ̀sán nílé mi gbogbo eléyìí kò sí ní tó burú ń bẹ̀ nínú ṣẹ̀ríà tó bá pè wá sírù nǹkan báwọn a gbọ́dọ̀ dá wọn lóhùn hmm. nínú àwọn ọ̀nà téèyàn máa fi da ẹbí pọ̀ òun náà ni salamatu sod yàní jẹ́ kí ọkàn rẹ ó máa fírì sẹ́bí hmm. má ní ìkùnsínú má ní hmm. àdìọ́kàn tí ò dáa sẹ́bí má máa hmm. ròyìn pé ah abẹ́yẹ nìyí ò fẹ́ràn mi bẹ́ẹ̀ hmm. lè nǹkan bí níbẹ̀ lọ́kàn rẹ̀ ni má tanná wo ọkàn ọlọ́kàn hmm. wọ́n gan ni o kọ́kọ́ gbìyànjú láti kíni láti fọ ọkàn rẹ̀ mọ́ inú àwọn ọ̀nà tí èèyàn tún máa fi ṣe dáadáa sẹ́bí òun náà ni pé kíni islahu dhatil bayni baynahum tá a bá rí i pé láàrin àwọn tá a tún jọ jẹ́bí a rí i pé àwọn kan ò gbọ́ra wọn yé a rí i pé ìkùnsínú ń bẹ láàrin àwọn kan a rí i pé wọ́n bára wọn jà inú tó jẹ́ ẹ̀tọ́ wa tá a fi máa dẹbí pọ̀ náà ni pé wọ́n gbìyànjú láti ṣàtúnṣe wọ́n pe léyìí wọ́n pe àwọn méjèèjì kò bá wọn sọ̀rọ̀ hmm. máa ń wò yìí pé ah, gbà tí ìjà wa ń ṣe láàrin wọn yìí kò wá fàdí mẹ́nìkan hmm. àbí kò mọ wá gbọ́ tẹnìkan kò mọ òrùfẹ́ nìkan hmm. gbogbo orí eléyìí nísìnyí èèyàn fi ń ṣe kí ni èèyàn fi ń da okùn ẹbí rú èèyàn fi ń ba okùn ẹbí jẹ́ ni so èèyàn gbọ́dọ̀ ṣe ah, eléyìí téèyàn bá ń ṣe èèyàn ń wá ìbínú Allah subhanahu wa ta'ala ni so nínú àwọn ọ̀nà míì ah, tí a fi máa da okùn ẹbí pọ̀ òun náà ni àdúà ulahum èèyàn máa ń ṣàdúrà fẹ́ bí ẹni tó o bá ti ń tọrọ àdúrà fún ààrẹ máa rántí àwọn ẹbí rẹ náà hmm. máa ṣàdúrà fún wọn máa bẹ Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún dáadáa fún wọn kó ṣe hmm. àlékún ìmọ̀nà fún wọn inú hmm. àwọn ọ̀nà tí yẹn máa fi da okùn ẹbí yẹn pọ̀ ni èyí tí yà wá wí gbẹ̀yìn nínú àwọn tí yẹn máa fi da okùn ẹbí pọ̀ òun náà ni da'watuhum ila al-huda wa amruhum bil ma'ruf wa nahyuhum anil munkar bil uslub bil munasib. òun náà ni ká máa pe ẹbí ẹni lọ sí ojú ọ̀nà tó dáa hmm. lọ síbi ìlànà anabi sallallahu alayhi wa sallam hmm. ìwọ ń tẹ̀lé súnà anabi sallallahu alayhi wa sallam hmm. kí ló ń mú ọ tó fi ń tẹ̀lé súnà anabi ṣe bó ebi ó páyà ìyá Allah subhanahu wa ta'ala ni ó wá wò pé á ah, ńgbà tẹ́mi ti ń ṣe ó sì ń fẹ́ kẹ́ rẹ̀ ńgbà ah, tẹ́mi ti ń ṣe òun àyẹ̀ntó ah, bá wù kọ́ mọ̀ ṣe bá ṣe rárá o gbogbo àwọn ẹbí rẹ̀ ó bó ṣe fẹ́ dáadáa fúnra rẹ̀ òun ó fẹ́ dáadáa fáwọn náà gbogbo tí ò bá yé wọn nínú ẹ̀sìn ó máa ṣàlàyé rẹ̀ fún wọn gbogbo tó bá rí tí wọ́n ń ṣe ní nǹkan tí ò dáa ó máa pàkíyèsí rẹ̀ wọn sí yá ìtẹ̀sẹ̀ yìí ò dáa nítorí pé eléyìí òun òun ní túmọ̀ pé èèyàn fẹ́ràn ara ẹni lóòótọ́ hmm. ìwọ tó yẹ pé bẹ́bí rẹ bá ní bùkátà ó fún lówó tó bá nídìí kan ó rà á fún òun ṣe gbélé ìfún àmọ́ tí máa ń sa burú èyí hmm. pàkíyèsí rẹ̀ sí ó fẹ́ràn rẹ ó fẹ́ràn rẹ nífẹ̀ẹ́ràn ayé lásán ni ó fẹ́ràn rẹ ní tí ó fi tún àlùkìyàmọ̀ rẹ̀ ṣe hmm. so eléyìí ó ṣe pàtàkì púpọ̀ wípé àwọn ẹbí wa bẹ́bí bá ń ṣe tí ò dáa ìwọ̀n túmọ̀ pé pẹ́bí tì má débẹ̀ mọ́ yàní ó máa dọ́dọ̀ rẹ̀ ọmọ sàkí ọmọ pàkíyèsí rẹ̀ ọmọ sì wá sí fún hmm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí látara pé òun lágbóye súnà hmm. látara pé òun tẹ̀lé anabi sallallahu alaihi wasallam hmm. ó ti wá rí pé ah, gbogbo ààrẹ bí òun lónìí òun ní dásẹ̀ nìkan ni wọ́n mọ́ gbogbo ààrẹ bí òun lónìí gbogbo wọn ti di kèfèrí gbogbo ààrẹ bí òun lónìí nígbà tí o ti ṣe ń tóun ṣe a ah, o ti pinya ti dénú rárá so èèyàn tó máa ń kọ́ntínú anabi sallallahu alaihi wasallam ó sì kọ́ntínú láti máa pe àwọn ẹbí rẹ̀ náà tòun ti pé òun ò tẹ̀lé lánàá anabi sallallahu alaihi wasallam tòun ti pé wọ́n lè anabi anabi ò sì fi wọ́lẹ̀ ní ń so eléyìí tá a bá wá ṣe báwọn tá ti wá jọ tàlẹ́ fi tiwa jọ so eléyìí súnà ò kọ́ wa bẹ́ẹ̀ ntí súnà kọ́ wa máa da ẹbí rẹ pọ̀ kó o sì máa pàkíyèsí wọn sí nǹkan tó yẹ kó o pàkíyèsí wọn sí kó o máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wọn so látara ẹdẹ eléyìí gan náà àwọn náà ọmọ yìí pé ah ẹ̀sìn ni ọmọ yìí ń ṣe lóòótọ́ ah eléyìí tẹ́lẹ̀ ọmọ yìí ń ṣe eléyìí ń tẹ̀lé lánàá nabi sallallahu alayhi wa ni so látara ẹdẹ a gbọ́dọ̀ máa pe àwọn wa ká máa pe àkíyèsí wọn sí àwọn nǹkan tá a bá rí tó kù díẹ̀ tí ò rí i pé ó dáa tari kó yẹ kéèyàn máa ṣe é ní o fi rí orí ayé àtàlùkìyàmà á máa pè àkíyèsí wọn sí i. Hmm. lápèjúwe inú àwọn tí anabi sallallahu alayhi wa sallam tó sọ fún wa pé àwọn rí dáadáa ń bẹ kábí irú sọmọ kágbàwé ọjọ́ àràfà nìsín ní ìta ṣe lọ hmm. àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi lọ kéèyàn ó ṣe test message kó mọ fi hàn rẹ̀ bí létí pé ìjọba yìí níjọ arọ́fà o ẹgbẹ̀jú hmm. láti gbààwẹ̀ o ìjọba yìí ni kéèyàn máa rán wọn létí àwọn sunnah anabi sallallahu alayhi wa sallam so eléyìí ó túmọ̀ pé ara nǹkan téèyàn fi ń da okùn ẹbí pọ̀ ni àbí nǹkan mìíràn bẹ́ẹ̀ níta tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé ah, nǹkan báyìí téèyàn máa ń jẹ aburú báyìí ni máa ń ṣe fún yàn ìwòsàn téèyàn máa ń jẹ ewu báyìí ló ní fún àlàáfíà yàn kó wá sí test kó wá káàkiri gbogbo àwọn ẹbí rẹ àtẹnitẹ́ ìṣẹ́bí rẹ ìpẹ́tọ̀ kìíní yìí ohun tí mo gbọ́ ni o ẹ jìnnà sí nǹkan báyò ẹ jìnnà sí nǹkan báyò so eléyìí inú gbogbo àwọn ọ̀nà tí èèyàn máa fi ń da ẹbí pọ̀ ni so hmm. eléyìí ibi tá a ti da dúró lé níbí so gẹ́gẹ́ báyìí sọ fúnra wa tó bá tún di jọ́mẹ́jọ hmm. a tún máa bá nso ó tún ní nǹkan míì tá a tún sọ tó ní ṣe pẹ̀lú pé bó ni èèyàn ṣe máa da okun ẹbí pọ̀ jazakumullahu khairan. ọlọ́run kó bá a sọ àwọn ustaz wa Ibrahim Dasuki ọlọ́run kó bá a sọ wọn ní ẹ̀san olóore orí náà ni àwọn àlàyé tí wọ́n ń ṣe fún wa yìí gbogbo ajé ká lákìyèsí ká lákìyèsí ṣe rí ìdá ẹbí papọ̀ nínú nǹkan tó ṣe pé máa ń jẹ́ kí ìjẹ́ mùsùlùmí yàn kó lẹ́sẹ̀ ńlẹ̀ ni ìjẹ́ onísúnná yàn máa jẹ́ kó tún lẹ́sẹ̀ ńlẹ̀ ni àmọ́ wọ́n lágbọ́yé tán oṣù kókó ńlé oṣù kókó ńlé ọ̀há pa àwọn ẹbí rẹ̀ tì ìrẹ́lẹ̀ yìí kì í ṣe ti ọba ìlànà anábì sallallahu alaihi wasallam anábì ọ̀pá àwọn mọ̀lẹ́bí rẹ̀ tì ó so àtàbá fẹ́ béèrè béèrè àwọn ustaz wa ká pè wọ́n sí zero eight one forty five ninety five fifty eight thirty nine zero eight one forty five ninety five fifty eight thirty nine tó nọ́mbà àwọn ustaz wa Ibrahim Dasuki náà ni a pè yìí àwa tí a bá fẹ́ pè sí ètò àdínù nàṣíhà a lè pè sí zero eight one zero thirty three fifty one fifty four nine so zero eight one zero thirty three fifty one fifty four nine inshallah tó bá tún di ní ọjọ́ mẹ́jọ so ọ̀rọ̀ nípa bóun ni a ṣe ń so ẹbí papọ̀ yìí náà ni ó tún bá wa máa sọ lọ sọ abẹ́ ọlọ́run wa subhanahu wa ta'ala ní tí wọ́n sọ fún wa yìí kọ́lọ́mọ́ṣà jẹ́ kí ó wúlò fún wa ṣùgbọ́n náà gbogbo tí ẹbí ti bàjẹ́ lọ́wọ́ rẹ̀ so àǹfààní àwọn ọ̀nà tó lè tọ̀ padà náà lélẹ́yìí kọ́lá kò dìgbà tó bá ń pè wọ́n jọ pọ́yá ẹ jẹ́ ká tún ẹbí wa ṣe tó bá ti ń ṣe àwọn nǹkan tí wọ́n ń kà kalẹ̀ yìí nínú tí mo rí àpẹẹrẹ pé lágbájá ti ń da ti ń jẹ́ ká ṣàtúnṣe nù sùkọ́lọ̀ kọ́mọ́ ṣàṣàánú fún wa èmi abdulfatah salumi àtàwọn ustaz ibrahim dasuki náà ni à ń sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.